nyizu ya mɛ osemi na mani kan o dɔka ɔna bi hijiratul makan dɔka ana gɔhɔtɔn hijiratul amir o yi mi hijira da naamu kɔrɔ hijira mi yɛrɛ naamu kɔrɔ dɔka fal amir ɔna naamu kɔrɔ bi maana ɔna mi rɛ nyɛnyi kɔtɔjibu ọ wajibi ijenye hijratu ahyan kijenye am hijra qala ahlul ilm oka abo adana ikaka enyi roye mekan مثل الرجل المجاهر بالمعصية أنا بأمر نايكا أنا روبين إذا ناهيبي أكو دور كه دامي داس كتامي الذي لا يبالي بها دوكيا أنا أنا ما بوكيا sẹ́wà tọ́húnà nà na ni bẹ́ẹ̀ fẹ̀yìn náà ìṣòro hijira ó ọ̀rọ̀ ìníṣẹ̀rí ẹ̀ka mi hijira yọ ìzàkà nà fi hijiri hi àánàbìká ìnumọ̀ náà sì mi hijira yọ àná fa'ida wa masliha àánàbìká nyàmfà náà nyàmfà hó nà ọ àányí ètò ìtìnyẹ náà nyàmfà hó nà ni bẹ́ẹ̀. dọ́kà ẹ̀jẹ̀ àbọ̀ mi ìzà hajara arafa kọ́dùrọ̀ náà sàhù dɔmi kɔdɔ náà raa yehu ɔpɔnɔ ni wiki ase kanya ma hijira mu wɔrɔja ani masu ya dɔɔ na koya naa yi dɔn mare fi tirani dɔn mare problem ananyi now is ɔzɔbɛn dɔɔ ka yi. dɔ irɛ nɔ dɔ ba yɔ ka ɛn hijira naa ka o ka ɔba mɔzɔn n'anfani ɔyi wa egbɛna dɔ ra nyima naa daa nya kubɛ nɔ dawɛ akubɛ nɔ dabi ni ɛnɛra gua nu daa kaa yɔ kɔ naa o di kɔ dɔ si nyima spread ɛnɛ akɔ esi anfani na naa anfani lɔ naa anfani la go. wise kwa ka nne ahịa kọrọ nọ down adụ ọhụụ nịra agụ akụ ya nọ naghị ma abalị ka ọhụ na na ọkwa anyị eh, na oh, ahụ eh, na na bịa abụọ ewu eh, na dibi hu na abụọ wee kudu onye ọwụ nọ kwụọ ya arụ ma ya na ịnịra gwa anyị ya na akụ ya nọ daị ka hụrụ ọkọ ya na itu do dibi hu na abụọ ama adụ ah, ọ na doku na dibi hu na abụọ wee ke akụ ya nọ revin mhm. anụ daa ahụ ka ahịrị na awọtụ ni a. dakwenu na awon nyarab dame dav ne oda ga akụgụ gwe wa name oda m daw spread like cancer na spread like cancer na ba ria zan on ko no nyara ko kwa ya no na oda ku di una wo ye na wo kame ehe isa hora ka ida kai e wo manfani olono eh ya do ko manfani olono an ko manfani kab ibn malik radiyallahu anhu ajma'in atene na ya do ọ̀nà náà yà ní around da da ẹ̀ máa da ẹ̀ yàn lórí because ẹ̀sẹ̀ yìí ti rọ kàdọ̀ yẹ ọ̀pọ̀ náà mi da ìbílẹ̀ náà dọ̀ da gánà náà bọ̀ then fatakunu na sẹ̀wá agbádùrẹ̀ kí wọ́n ẹni medicine èyí discover sọ̀rọ̀ cancer sáàmì da the whole zone ní ta because wọ́n á spread to another one. abraham eyi oni ko mhm. so ere anomian anyị isawuruka ya ka ọ bụ ọzọ ya why this very lecture abani hize na nan wallahi emana atan era na bulu kumu zene rutul tanya nemla rokoyin danyi na na ka ya ran se mako ani na kana den an kunu ni hoyo da boza bunu ye tese kai ga semen ni islam anyo kunya na yesu kono rubbish oza agowren agowe kam hela baba be ona ona ka ba wa be da fight agwawo were ni omori osi àkùsí nílé ìrí ìdánù ẹ̀mí ẹ̀mí ọ̀rà sí hadith ń tó mu ní ìrẹ́ ọ̀nù then wàá sẹ́ dì sọ́nà ọ̀bẹ dìmẹ̀lẹ́rì ẹ̀hún àròkọ́ bàbá ní hàn na explain nàn na ọmọ ẹ̀ka àná wọ́n mẹ̀rin. yíyẹ ihe tinye nka ìlàgbá yẹn nà mórí òsì àlọ́tọ́ ní èrè shoot out ananyẹ́ nǹkan kátàwé náà na náà ọrụ abụwa ji bi ikisa ọyị ya ahịa ọdị ka enkata ọnụ ha ụfa dị malayo juzu mene enkata ọnụ ahịa da ahịa dosi nyuma spreadin abitope ire na ahụ ene ka hụrụ jọ tenu wee na ehire ni teka ya mee ni ee wet mu ni ani ya eme ya arịrị ọnụ mene ka ya anyị dị na ekehi nile n'ọnụ ahụ ini paulo ide na aba iben amasoro ka ife nyonya ya daniel nahi abu muslim daniel nahi tohiru ene na ezen hiyo na bebe desoro ka nyonya idudu win den ndeba na remare kain tohiru iden ato ifi iden den da kola muslim now desoro kina aka na ya dẹ́sù kò nyọ́nyà dúdú yìí náà dìrẹ̀ ìwẹ̀n ìrẹ̀ ẹ̀nà ọgọ́dọ̀ pàtàkì yà dìrẹ̀ kàádà ẹni jẹ̀mà ìmà yín ni náà nìkyí agbóhùn yà abẹ́rẹ́ ni àkàrọ̀ ìmà ni kan tu tẹ́fẹ̀ ní ẹ̀kúwérì. Dèyà atún dìbì nírìkà ìrẹ̀ yà náà inú mà ní ẹ̀yọ̀ mẹ̀lẹ́yẹ̀. tohiru enenyi man daka ovetun rock novel miss kama summarizing ilẹ̀ náà wọn na ìjọ náà dọ́kọ̀ náà bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ omi nìke bàbá ọ̀tọ́ nu tó kọ̀ náà kọ̀ọ̀rọ̀ hún dọ́nà àkọ̀rọ̀ náà hún kàgbó ọ sí text message náà kọ̀ bá àwọn dọ́nà lẹ́ẹ̀kú dọ́ ìwọ̀n dọ́nà lẹ́ẹ̀kú àkọ́ ọ̀nù. nkàtọ́ ìlú èyí dé ọ̀nyídá wíkà kì bàbá èrè ọ̀kúkà rẹ̀ nà according to ezi èrè ìdìsọ́nù. blue dot one sáwùrì ẹ̀ nà na àmì dọ́ọ̀dọ́ kò nù nyẹ́ yìí dọ́k ìzọ́ ìjà àbọ̀ nì jìhẹ́n. ọ̀nà nà kó àpẹ̀wò hàn dẹ́ kó kọ́ ọ̀lọ́ kàtọ́ ọ̀wẹ́wẹ́ nẹ̀gẹ́ ní ni ó dá rà dẹ́ndúdú yìí ní ìràgbọ́ ni. Then we discussed, John Mara Kadunko, Emis Giblon, now Riako Juan, Honori Omar. Dor Omar Vagendera Hatun. Kuma Eva getting my ancestors, seven years, seven on. Dore Conoven, that Cavale di Peo Dovaven. Oh, Vedimka, oh, Sesu Ijaraka. Dok Ibabam is taking message John Oyon. It is not Kamakanin. Ati, I don't know how you know. dekure konon doka but boss it text message your us text message is wrong don yan indos wrong ka anya na wana kono so i ka have crisis yon oni ezenyo ni hunon ni crisis amono lu kevin le have ko jabe agwawo oni so wrong and on us to ni person ono kazo enwa na eka defa ika igahi enri enwa na munyonya to hira kare ani me that no was na be shaba na musima e like one sabe to hami kira mi ha mi ha mi ehu adi e zikiri nure ha mi ha mi ha wake e kazo de

tẹ̀ntì láìkìmẹ̀ntì ẹ̀ ní ẹ̀yí yíyá ní ọ̀nláìkìmẹ̀ntì wa àǹdá ìkẹ́ ẹ̀yà kó múlẹ̀ ẹ̀yà rúru hù. ẹ̀kì jírí man, nìkan lọ́nu kọ́ kì ọ́nà ọ̀hún dọ́rin promise ló máa kọ́ náà lè dọ́rin kàzọ́ ní pẹ́sìn ìmáà náà náà yàn kò yọ̀dọ̀ òde. ìjọ ni mọ́ra àkàdọ́nù hó rọ̀ ọ́nù iná náà ní láìkìmẹ̀ntì àánú dọ́rin dání yídí kò yàn anáwó tọ́ ìfin dọ́rin kàzọ́ ọ̀nù. now there you there am meeting and na nanyi like my son kunyaro yehi anaba muslim ama usani yehi di usato jone yehi de kwa winni store ato ifin usato ifi osi like my eta eh, theater di ovi ovi like like my evasion eh, di kunyaro around him dem meeting on it for four days day after day ka anyị n'aba nan iheze ihe na osi kenebe dọwị ma nba ha osiri anyị imike ya eze ma mere anyị ile na mana na ewekọ aka azụ m ize onyi mo ịrọ ngwụrụ ọnwụ abịa baba ka ịhụọ dị dudu ya kọnụ kwa ọgọdọ sọmalia ni abịa baba ka ịhụọ tọrọ m ka ewere ẹ̀rọ ọ̀nà kọ́ àkọọ̀lẹ̀ ń na wà mọ́mẹ́ni ananyi mutafakọ alẹ́hìn náà kan ẹ̀rọ máa kan mẹ́kẹrẹ mẹ́kẹrẹ gàhin náà dẹ̀ni ẹ̀rọ ka ìjì tọ́ irú dikorus kọ́ọ̀lì umar ọ̀ni baba nọ nọ́mbà nìyọ kọ́ ọkọ̀ nù họ́ tẹ̀tà mẹ́sẹ̀gì kọ́nọ̀rẹ́ ni umar dọka enazọnibi dọnki tọhir dọki heri tọhir nọbi dọnki tọhir wọba akọ eyi tọhir e ni ma eyi kaana nọ ma kaana ijọ ọhụrụ to dọnki dikoros dọka oke dikoros how are you amaji dikoros na akara dọka bọ ka bẹ akọ iwo ni ọkị dọ akọ iwo ni dọnka akọ iwo dọnka oke dikoros how are you nka dikoros awọ menye nọmba ni dọka. èyí ẹ̀fẹ́ wọ̀rì. àmì èyí dè ńlá mọ́ ẹ̀fẹ́ ni wọ̀rì so lọ́nà kọ́ọ̀tà ni kàyí how many seconds ọkọ̀ náà pa ẹ̀yìn báyìí lẹ́nu àyè twenty five seconds ọkọ̀ náà pa ní ọ̀nà ọ̀pọ̀ àwọn onífúnù náà làkọ̀nà kárì ní ọ̀nà òsì kọ̀nà rẹ̀ mìíràn náà wọ̀ ọ̀tọ́ mẹ́kọ̀nà kọ́ọ̀tà náà nù the man na and muslim all the answers stand up was men inu mo na ya meet no no ini to ini store ato even yeah mo call and <laughs> doctor how are you don call am now this person now insist aso na call and seme why all oh, kare don receive and doctor because what's happening doctor is happen crowd wa hun sin nan min nan bel e ki seme e ki seme don min nan bel na kure ke be jonan don ko ki ka ono nyi dumar ka to nyi nyi ke to it was happening no ke yi oko to ira a han o ki don ku ka ka ori lead se do de ka don ku ko tan <laughs> so o ki don ko tanen so do ma don rekule re ni nodu ina no do car ah, okay so that's what we want ka ah, ah, on on eh? a test or message ba band adu ma no ka ko eh re be be we ko usan en tohir wa wa ya iro hu ni ma de kwa on hu han de ka yon ka again is cool ajin da again so ja again is cool dure atan su ala kwen wo da send them text message that can you bombastic idiot lakadasical ohodiodiwi where you go and go and eat your your eat you go and eat your food in the in the dustbin idiot nonsense that work I hear one and so tori ki ejo sinima ọnà ìjọ orí sinima kadọ́n ka wàhálà kẹwàrẹ́ jẹ́ mẹ́rẹ́ ka o tori ra kàrẹ́ àná ẹ̀ yàn náà ọkùnrin ka ọkùnrin náà wàhálà kẹwàrẹ́ jẹ́ mẹ́rẹ́ ka o. aka ah, ọ̀nà àkà ah, mọ́ọ̀sẹ̀ kọ́nà jẹ́dọ̀ náà wọ́n don kuri mi on nim ke tire no man na de ni ni no ki ni won no yan ah man me re de mi za ti na ko ya na ka any person no nyen wonyin the quickness and re won on kakan adan of the day editor rujawe ka abiran e mai man dok ko yonyan kimi make selective justice nkisa náà sọlẹ gbẹjọ ìjọ ní mi yọdọ jọ wọn náà ẹ kò mọ ká kó sọmọlẹ rẹ máa mi àná ọ̀nà kan ọ̀nà mi kan ọ̀nà ni ẹ̀ nà ẹ̀ wọ̀ dọ̀tọ̀ gáà má nìyí rẹ̀ very wrong wait kọ́ ẹ̀nkwáà ọ̀nà ọ̀nà kó èrò ṣe káyé ẹ̀nkwáà rí sí wait òkú kéyìí ọ̀dún náà kú lè lélẹ̀tì nkata wele irene wu na ebe maanyi ka umar ewo tolden kemi make selective justice umar ewo don look wa wrong kekere who give you the i say audacity who give you that right ka wa test baba do wa ko ho lọka ọnà ẹka amaniyan daka asa asọra kọ asa mọmẹ ọ ní yín ní skul yìí díṣe díì kí dí baba rẹ dá ẹka. eke na ada aha nwụrụ ọzịzị da gen ihe na ọnụ mekọ nọrọ eru ụka nọrebe ọnọrọ enyi ma n'ọnụ ike nọrọ eme ọnọrọ mọ gen ni nse de uwe idu ewu zika se na tete ahụ ọnụ na eke na umar wa give public apology ini ihe mma kara ni friday ini ihe na saturday talim umar e dɔdɔ kɔnɔ yìí dɔdɔ kɔnɔ fi public apology nɔ dɔdɔ ní ayé dɔka selective justice ɛmu sɛsɛ bá mɛ yàn ɛdini ɛbá ɔkúrɛ ká malaka punishment nɔ sàn nínà nù tó ìwé àtọ ànínà mɛ ká ní kìín nkúrè àá dábàjọ ọjọ là yìí dáa ká ɔkúrɛ ká dá dáa cross examination dáa fa zẹ́mà pass verdict kẹ́nẹ́ mi kì tó ìwé dání náà ɛmẹ́mi lè rẹ́nu rẹ́nu ayé kan odigi le ilé ìtọ́ ẹ̀hìn tí màmá ká lọ punishment náà rò kọ́mu. èyí ni han anabisa today lumar lera ẹ̀nà dùmúra àkàn kàmányi rẹ̀ náà náà dùmúra wọn kòsán màmá nàza àdìgẹ́ yìí màá yẹn yìí ní hídẹ́ nù dómi nìyí kìsì màmá nàza ọ̀dàká àyàn bẹ̀rẹ̀ bọ́n náà wọn náà tẹ̀sí kọ́ because kọ́sà wọ́n mẹ́kẹ̀ẹ́ ọ̀nyọ́ nkúrasì rẹ̀ dáa kó jáde to him, Aaron, Hindu Nisi, and Agwawo, Umar has to come to public, though apologize publicly, That that's all. That's the first and last. Umar came out, though apologizing, that's our own. Because Ujana Aurea is having, Ujana Dok upon having, Ujana Dok on Anyogo having, Muna would do shelter. Not apologizing. Don't you connect, Karen? ẹni tó wákà ẹ máa kàrà ẹyin náà dọ́kà yẹ mí àbọ̀ nǹkan òkè àti ìbádé máìkì wákà ọ̀nìrìn náà dọ́kà àgùkọ́ náà jìnnà náà inú mọ̀ náà ọ̀zọ́ kúnyẹ́ wọ́n wọ́n ní wọ́n ní wọ́n ní ẹni àwùjọ mọ̀ náà 1993 ìdájẹ́ nǹkan ẹni bọ́dà sọ́nà jihad yọ̀n náà ɛmaano in that 1993 I was in the forefront maano broda nso aka ha ma esu tando so no maano mɛ da aba ne bi ayɛ ka maano no ɛwɛn nɔ ɛmaano n'akɔ awa to ne eh? ma ahɛ ɔrait no mma wɔn ahɔ nɔ ne dɔkɔ ɔke eye malaki na ɔka na agogo malaki na ɔyɛ ehi nkɔ oke right ɔkɔ ɔkaba ɔkaba yɛ nafa atɔ right ne mu ka tɔhi dɔka hɛ andan ne ɔdɔ fight for right eh? eh, and time ne bi kɔɔ bɛ ne. jihad malaki nọ n'aka ọfight for right dabdire ka ki jihad ne nyanyara anyị ka bisimilahi wehu nnere nọ anyị ka nọrịka hin e e ngwawan ọ e na ịzara ya nwanne dọọ na ahịa nile ka eritori ka jazọ reven erikọ na akụ wekiri iri ime aka na ire nọ ime aka na dọka ịba bọn dọk ji pata ada kiri yin brothers ahịa ka this rain work is not necessary go to the main union correct man like ọka ina na kọ necessary enwere necessary iresa e abagun ọgụ abụọ na na iresa abụọ ọgụ kuma eya anyị mental problem <laughs> ọya ekwo and kuma daka abẹ́ndọ̀ wa kọ̀ dọ́kà wàláhì ẹ̀kúnyọ̀ nọ̀ nọ̀ nyọ̀kọ̀ bọ́ lẹ́nu ìyá náà yàrá orúkú náà ní tàlín even malam ní tí ìtẹ́nu lẹ́sọ̀ báyìí dá for more than twenty five years ago was there wọ́n lè hẹ́ mi hẹ́ náà. bẹ́ẹ̀ àbọ̀ náà ọ̀nà ìmìyẹ yá yóò hẹ́ ànyẹ́ mi kadim this is baba in action ẹ̀ máa yẹ máa yẹ bàbá ẹ̀sẹ̀ máa yẹ mi ẹ̀yìn because back of ẹni jẹ́ ọmọ náà kà wọ́ bí bí ègìdì títí ndọ́ni yà hàn dé yín dọ́kà ẹ̀rẹ̀ àbọ̀ yà ẹ̀rẹ̀ àbọ̀ yà yà yà yà lá yà lá otana ntolonzo zebajaani dakisainamuka hayi kinyuzidamu nihidamu amani bameni tolu okutoya nasezeze banwaji nimami kyote i promise him that one method na-anyịzụ na olin imazo onanyizi wanyoza inote oma na oma onarukurote we are trained for that ka agoka anyizile ulaitima expose out to some things in nyani na nake okutoya naesezeze banwaji but ehe eh, ahosala wozichee

ọrọ akaban <laughs> <laughs> a nìkí mẹmẹ ẹkọ ọsọ ọnù na mẹkọ direct lọnà yà tó aha nù nkọtọ tọhìrì wà lẹsìlẹ yà ọkà ẹnẹ ọrẹ sì fi tọhìrì ìfọdà rẹ kí nílẹ zi wìí ẹnẹ mẹsì bọ dọwọdì àmì mọ dọwọdì mìíràn wà sí rẹ o tọhìrì ìdá lùsùn náà ọlì jẹmà ihu bùrọ nù yàn ọrọ rà nyẹ ọ àrùwá ẹka i send out. and me oh any of you need to time any explanation is any explanation that na teacher na ya sa san em ra na ya ke na ya sa san abu ka ba don mo na asa so isha yan asodo ni we any explanation i am ready to ka isma mo no do be miya aso na we out ozo huwe and to paradise o mori ozo huwe and to isho o isha hin o i was very vehement tọ́lù àmá ẹ̀mí àbọ̀ wẹ́ serious náà ọ̀ wáyé fún àmì tọ́lù náà tú èrò sáhẹ́ jama àwọn ẹ̀mí lórí read about it lórí sáhẹ́ dọ̀tí ìjàmọ́ ọ̀nà òwúrọ̀ èyí ló wọ́fẹ́ àmà for now kóródó àwọ̀ ẹ̀dẹ́ òye o you are suspended sáyẹn ọ̀nà sálámà o ọ̀nà ọ̀nà sálámà ẹ̀ sẹ́tò hù ẹ̀má ẹ̀má nyẹ́rà ìtọ́ ẹ̀má ni náà wọ̀ ọ̀nù ni ó tó wúrí ọ̀mìnir bí hàmà daro waye ni ibn al-qayyim al-jawzi deka ya nyawo hamamen imam nawawi deka ya ha nyawo hamamen atabele ni ahison bani anyere ya oni mebore anan enyere ya wa e munafiki njike e na nalanyi twem ana apne hore awoka odo tro na eka oba na ine nwai odo ze na anyị eka rai akuyo de mwobe na eka oni kutumban den oni yeye ọhụrụ na honan Because may discover how you I will treat you the same. Kome su wa kawa be. Oda ka ya kimi yara ya mtalim ma shi muri ti bin. Ni ku talim mai hunu hunu yara. We are not here to satisfy any person's desire. We are here to satisfy desire muri yaran kan. And some of the satisfy ne bene nauka. Inuwa ezne isa evonon inyam gutire de ngoran isa evonon inyam sasa de ngor janan enya ni oda wallahi enya ni oda lima ni kai tohiru very easy itohiru ko ke ona on otola non dan yi som oro ko ni tun leka mala isin zinen kaza ko kare yo ipin yan luke ni yadon kan kan to yo shawar na kuma maraka in public they don't want to change my words and I make her out of desire make her out of conviction ibrahim ẹ̀sán ọwọ́ kọ̀gá jamahi abẹ́rẹ́ do dòí blow am abẹ́rẹ́ rẹ̀ dòí sọ rẹ̀ sọ hẹ́ náà so the next thing is to calm situation down òṣìṣẹ́ abẹ́bẹ́ ọ̀tọ̀ wọ don't name or realize dáa yà ni sincerely dáa náà wọ ànìkí ọ̀sẹ̀ yìí nìyí máa kà kéjì àná wọ.

ọni yìí lóko jẹ bọ́ọ̀rọ̀ ọ̀nà ànàkè ní sorry text message just send down so he is going to seek permission from hàn wà mí ní ìsìkò ní tó ń lò rẹ nílẹ̀ anáka ọ̀mẹ̀ abu muslim àbí jama ní kàwáyé for part of this jama and ẹ jìnnà mẹ́ẹ̀ mọ́ náà ẹ̀yìn e náà na dé kìsù wọn ní ibi kan náà mẹ́ẹ̀ we are fully sunna strictly we don't discuss with him. Allah wa na that.

onozika or ozo talk too much ko seme kagwe ko on real man real man no ma talk too much real man ni believe in action so action on let the end do I come the mera ina ko babo to him ni nka story so I need gani na nazama dia isa wakame that muslim hali ndoka ile mekere yawe ndoka to ndoka now o kan ka ba ko no do re ko nyima kwalan nke toilu ka akọ ka nkocha otoilu m nere nọ ka hụ ani toilu wa dọtị zọn abam abịa ijama na ịzọ ihe onye eyi ehi dọkọ oke mmalị m ọnụ ọnụ dọ dọtị zọn obi ehi doweri n'itu ha mere ọ karị m bikọs sọmọ kama aka oweri n'itu ha ọ bụ na n'ihi tu ịma akara dọdọkọ na oweri to ha ịma ya atụ ji ahụ o

ah isi mee nyi do correct am ọka abọ nyọ la enum musa down mark abọ muslim akara ya nin ana kasa akusala mai ana kasa akusala mai ọ oh. dọọkụ na bahuruhu ni dọọkụ adụwa azịzị dịka ịdị na mba arụ ka na ana ka akasa akusala mai ruhu chi ọkụ oh, na da adụrụ dịka ịdị na mba arụ ha chọọ leta dọọsụ tuhi ya mu ìjọ nọ́ni ìjọ receive letter nọ́ni that's the hair wọ́ọ̀rù mọ̀lẹ́ ni tọ́ dọ́ọ̀nù dọ́ọ̀nù akuri good dọ́ọ̀kọ́ àmú kọ́rọ̀ yẹ̀ rẹ̀ díṣe dámọ̀rì ká tọ́nu ká ẹ̀hún ní ẹ̀hún kọ́mọ́lì ẹ̀hún sọ́ni màánu àbámọ̀rù ká wà mí ní nuka tọ́ abisi ìsísè ẹ̀dínà ọmọlẹ́ mọ́nà ní ẹ̀hún màánu kó nukuri náà mmala akínì fọ́ọ̀rẹ̀ o mmala akínì ká sẹ́dínà ọmọlẹ́ sọ́ọ̀bù mọ́nà dọ́ọ̀kà mìíràn ẹ̀hún abá mìíràn nàbó mùsùlùmí. àwùjọ ìsìkọ́ àmì yìí aman ka kitolo za kusala mayan de ga na wo kitolo tin mi hwecha ba bo hmm de wa bumutin de ya ni tem do kazum de mi keleta da sun ha yo ebe oku na da ejure oso no na enyo we wenyi wenyi evidence so <laughs> wanya wanya diri we ma diri ren da mana ka e muslimi ni kire no da ka ka izuri lọkọ oyinu ọ̀nà gbogbo ẹsẹ̀ rẹ̀ mẹ́tẹ́ni net anáhìn al'amal takhruju sahibuha anil milla anyi about 119 pages ana basir me ka hiren konono lame ana me koro to hun islam so doka don ipe jane e page 11 me ko hino de che de che kis kana check lórí kò tí ọ̀sán anyi ni lórí kò tọ̀sán so ayo him. eh eh so ọmọ àbẹ ẹni sọ́dún máa láti mí kàn wọn náà bẹ́ẹ̀rì ọ̀nà dà wẹ́ẹ̀kì èrì ọ̀nà kọ́ làwọn ọ̀rẹ́ sáré àbẹ́tùmọ̀ ọ̀nà ọ̀nà ìjọba ni kàrí àná check ìjìyà check àná ẹ̀mí mọ́làkínú kọ́sí mọ́làkínú ní sèwé àbámu náà tí kọ̀mpútà ẹ̀mẹ́yìn kọ̀mpútà ẹ̀mí na browse ní ọ̀ cyber cafe. malakin na onye tinye ihe di abra ọsị na ịra ahụ ihe na eme malakin na pebola oyi ibera na oyi eku ya cheka na iri dị kọla nụ onye na na-eru kwara dị cheka nụ peji ọnụ tinye ọhịa na ekele nini turu ụzọ ọyị anyọrọ nya ezebi n'iri ọrịa onye sumaka kwuo anamikotu antọnọ anyọrọ nya na ezebi n'iri ẹni mi sẹ́yìn náà mọ̀ ọ̀nà ẹ̀rọ suspend dáná ẹ̀dẹ́ ìwé nílé ní sẹ́yìn náà mọ̀rẹ́ òsè níka ányọ máa ń yọ̀bà nù ní ọ̀nà ní ìlú mọ́nà ẹ̀ kwana náà dákì sí lọ. so ìjà ìfẹ́ náà àyìnkọ́ yà dọ́dọ̀ yẹn wá kàkà ányúrò ń léfa ọ̀nà in fact káà ọ̀bì ní tv ọ̀fà ẹ̀tọ́ ọ̀nà kátẹ́yìn ọ̀nà ilẹ̀ islam islam jẹ̀mjẹ̀m wọ́n kọ́ àmì sẹ́yìn náà mọ̀rẹ́ wá lọ́nà ìrọ̀nà ìjọ náà orí ìdánù dọ́ọ̀kọ́ bàbá tó lẹ́tọ̀ ní pòórùn ọmọ àdẹ́wà tó ra dàìka ní dàtúrọ̀ náà wọ̀ ọmọ àdẹ́wà tó ra pòórù dàìka strong lórí tó ṣe ní nàmà rẹ̀ ṣe ní nàmà rẹ̀ ká wíìrì sọ́nù mi ìrọ̀nà náà anáwòrán kìí ní kó mórí wa mẹ́rin náà wà ní. ìrẹ́ náà fún mùsùlùmí kàrà ọ̀rọ̀ sọ́nù á ń sọ́sọ́ wọ́n rẹ̀ tọ́mọ̀ ni rẹ̀ tẹ́ pọ̀ kó kẹrin wíìrì kẹ́yìn sóyẹ̀ wallahi abun sahibi level lawo yon ma kare yen so e Orí Arabic mi deceive àwọn ọdún náà dìde anyhow. Ní ẹ̀rẹ̀ kọ̀ náà nù. Máa yá tó ìyẹn ní sọlá mẹsàgì last sọlá mẹsàgì ọ̀nà mẹ́ẹ̀ẹ́dẹ́ nù. Ìyẹn nọ dìmẹ̀ náà òkè ni mẹ́sùn ní ìyẹn náà gbọ́dọ̀ ẹ̀rẹ̀ náà mọ̀sùn kọ̀ ẹ̀. Náà náà òkè ni. dimi ni totally you know idil man very to wow mana hudu man ni ro na oriwa anyi mi no ni na ije ro ga sai be jim na bi ro oriwa ni na ni call anyi friend am ya no re no re muktar anaka huno mun ma ma ejen bi 1996 97 oh izaria ni state police mwana mraa yenu na akọla ndọkọ ịhụ na oke enyi ah ebe ya ndọkọ na ije ihe naghị total ahụ mma gwuru ihe nọ nzi na horizon david enyan ara nyi friend na zanara haru na iza ẹ no n'odudu iza bẹ ní struggle mọ nọ 96 97 ee amen iprof ni mmeta na ni mmeta struggle nọ dẹbọ tẹtẹ ẹdẹ ẹni nìyí mọ amẹ ee sọ za ọbẹ dẹ kẹ uwe nọ n'ọsọrọ bọba nwere hin and uwe nọ kọfịa na ẹ.

onyi ere no ne na ka ye min e mare she ni do ba kure kile ni ni na ga yin o ma ka di ma ni ri ara ne bi she do ni ko ni ya wa po cha o di ni ri ni o ka di mu ka abire no aka me zenyo nka abire ka ka ka so so la nọ to ro no ya ba na bi di me dan ade ni yoo e na je sa bo <laughs> on le anyi ya mere nọ na iwada demi 50 days nọ na atụ na ndụ anịrị ene nime ya otu na andụ because ụmụ nọ ya asị ezi epe nwume na adị nnuriko nnuriko brothers awe dị dị ọnụma enime ime ọrụ kaka brothers awe dọrọ ọkụ nyọnsa ala nwanyị nwanyị anarị yunus na wedo ohu sen ka arịn ọnụ onye nwanyị salama dịka ebusa na ihe enyere lewula ya itu nọ ka now if tell the man no ka ah, eh, a is that am i even ko imo ka is that the man is that is that the is that is bad loko ni shi oba mi me iri re na ba wajin kaka ke hadith no ze kunyi muru nke me ilo ma personalize and then eme ilo so that evidence no ko because am i keep no ko imo jori no ka ba enye women me izo ro izo

Look, I have him Korean. Kai, abu Muslim, no, my call Bebek. And I talk to him very well. We him problem. Said, no, I don't want to teach you how to on. On an academy, yeah. They go ahead, go and then to Muslim. They could have Like, it was whoever said traveling. Rahona, yeah, he meeting. Lee, he Muslim in Dela Heaven. Look, a Muslim, he may check on. ima miti nan ma kan imti ya zon hinan prof hinan adenuri hinan abe ne ya tezo sa we ne na ya tura we hizo engu ichi chi kuna bu muslim eno kai ka ma do la go for something hunu mani nka enemi do wa da ka hiwa dele ile ka sa salama ya zonon abada ni meda banana beba be deba ni good brothers ele bi to ilu onon anaka enwe enwe enwe abu muslim atita to ilu on o me kasa mu koro to enwun wa be do kulis and who are those for something doka ije na mi hakimi ya ni hinan kweli umeje injustice ije na mi hakimi ya ni kafiri yeye to dai hanan eya kwaya kanara he kabiri su iye ko nere wa kanan osile chiche bo kwele nto he kanan yanere mi hijira wa takfir for allah sake iyan ke ebe ne mi hijira kafiri ayen baruka oro sunset me e me ko sunset deka ozori si bi handset after isha oro salima gbon sali isha na ora condemn kanan wa here even oro se kan he opa na de he handset ni bangwaje na be ne nyana nyopa me ne wenyi ah, anyiri tire recently nim ka hawa ka kebis kamini doke yi anyire ah, na tire ko no be eh. oni oh, wota pa na mono Bijen, they were good concept and danda ya kusalan, then akabaki de ka ho in inisalan, then hunubaki then da kisa suwa na wonon abu shi ne madawan, da kuma dona kaya a ah, kanna mani da abin ne nílé ntọ̀hìn nílé disco aka ojú ọ̀nà náà as far as i'm concerned ojú ọ̀nà pawin so if babo yín wà ní today mbẹ yà tó àná mẹ́n this is the genesis of kóra náà kóra sọ́yì abu munabikin and abọ́ máa hẹ́ ọ́n and mary any of you know ta explanation with that munabikin ẹ̀ máa pan iná lè bá ta sami sọ́hóran. Sure ijima ndị ijọ aka ka anyị ozi ibu nul jauzi anaghị ohwe che ọrịa ijada nisu don realize don di kerun don ne rarohan don kwe tichi don ini aruhu obanye o enowe ibn al-qayyim al-jawzi oni ya ahi agenda ke rahimahullah ka nuka anyi wuce agumu sabon mere ya yan ihimi ni mo ticha mi ya to de nyara mi nore anya hɔ mi nne na ni pɛte dɛ abɛ de kye mu abɛ mi hɔ kye dɛ ahɛ do bɛn de mi paa ne kɔn mu yɛ awɔ mi kama mori yɛ osu ntan ne tari bi yɛ mi sɛ but if you join anya man row against me i have to be careful of myself he is a munafik is it row against my personality aya na row against my personality ɛnyɛ nɔ ne ani gɛmi aya na kɛn wɛrɛ kɔrɔ na ɛna ko na interest message yi sɛ n dɔn wɔn ta confirm ani hɔ nɔ ayi. I start to think ka ujan mora etere to no awoka awara ah, kai baba I don't want to believe again anymore that bad bad kama ko mori awo on moto mi call na da bada ko do ka da awonyire mi ke mi lo na ka ona awoka baba awo to ko awoka re yẹn mi sani atúndọ̀ náà ìtàkì láì. so ɛho ma nna kan izari an then àwọn ẹ̀rẹ́ na kaa izari ẹ̀ dẹ́n níbẹ̀rẹ̀ náà ẹ̀ka ana budubudu ẹ̀rẹ́ dẹ́ kwẹ̀nwó ha sẹ́wọ̀n na kwẹ̀nwó bá mẹ́ ẹ̀rẹ́kẹ́ sẹ́wọ̀n na akó ẹ̀rẹ́kẹ́ na mẹ́ sẹ́wọ̀n na akó wíyá ẹ̀tẹ́ ẹ̀tẹ́ akó ẹ̀yẹ́ nyẹ́ bi dẹ́ dẹ́ hanan dẹ́ mi kaa wọn kaa ma àbí zari ẹ̀ o because zari ẹ̀ wàá ọ̀ka náà zaki zari ẹ̀ zari ẹ̀ náà bi gerin zakzaki bazakzaki wàá ọ̀ka kọ̀ bazakzaki ɛyɛ yɛ ama ne ka da ne hausa ka geri malamai ban waje ne yanyi za a yi sahu ne zaria ma a rezo so that they are hwa ane kure hunai do settle line da ko hon ya mota mo shekin mota de min zarian di min ne hi ne tuan ne kilita bi aso doro fenen ma ko mu ya bo anyi ma jumfa tawa den inu ya onenen ma na bebden san minya jeni bako ke ya ge monde no tu de mi call ndo sa ken wa jonya ni ndo e kad na boya no nyi urgent that zama de du tell high zaria the next thing ka abota moro na zaria ni yele ka mutare bitu na kai mi kwa dola hono dinu kenen ina nem bilale ke akude mi elewa nsa amareka yao I have to watch out. And then they are in their mission. Else I'm like, hey, see, agree, they will be Is that what you do, Miss Kekele? Emri kunya ene na daba kare ene na ebana behi ana haruna izi. Look as far as one is concerned, Sayyid Kutub. Ana ka, anya evidence ka Imam Humaini kafiri, Sayyid Kutub wala kafiri.

anyị uwe anyị uwe nọ n'arịa ọnụ ma kụnyere n'ikwu wee ka ka anya nsọla maara uwe <laughs> na uwe ọnụ inuwe mmiri dị sọ ọnụ ọ ịhụ na ọdọm na bikọs eme iri ka ime anyị si yọọ ọtọ dọba ka ọdọm n'ụkwụ ọmọta nsọ ya gọọmenti ma asọ dị m ka ịsụ kaza enyi ịsọ ihe na n'egwe na-esi nnukwu ero m ihe ya ọnụ anyị anyị ọsa anakake ee eh, ana afghanistan hawari jerin ni jiya da naya kwaron an yi wani na yaren Dak ka itofi mola umar afaton onu yi wani wani eh ma mu corona right ala manhaji salafi sole nka ije meri bi o ni esi nwa de ne ko era hormone mo dem re horo ana ka we ni we ni no yare ma so me ko wa ni ki mo handle land ni ko kama hujja ele koni ko wa ko so na jin do wo so ni zo di ini ngozo ro na ka o oba ze ke ile da puru de she tete e na awo e da ho isi do ni mari do pa so tawa most of them be je no yen za do adike wi wa even eseme ahin ni na ko la arabic ran wa jin prof wa ren ma ka ran wa jin tafsir ni ma na an prof ebi ama di bi arwa kidi tafsir mi ni ma ba be izaria mema yabi kama warabic mesiri di tafsir anu awon e ka kama warabic ma e mi edi da ma mini nan muslim mo sha wore o be do don abe na warabic na tafsir we kule ki da na ha kene de e ki israila tani kwa kan de yi chi wo yo e man tinyo na do man tinyo be eh o be do don and the problem enyi en na na no me do na hwe da wa kisi di òhun ní àsìkò ẹ̀ kàkà àsàkò jẹ́mú pọ̀ wá ọmọ ìhì tẹ̀mọ́ mùmí nà pọ̀ ọ̀sùnmẹ̀ lóṣù ọ̀nà dọ̀ yàtọ̀ dá dọ̀ ọ̀ dànù èyí mìíràn bẹ̀ hí ọ̀ dó di èyí dá ọ̀rọ̀ ahùn dó dọ̀ èyí yẹ náà yẹn án ká mi dọ̀ ọ̀hún ẹ̀mẹ́ ìdí yẹ ìhẹ́ náà mà bá yẹn nàbọ̀ ọ̀ dọ̀ mi. wọ́n abẹ́ dọ̀dọ̀ ànàbọ̀ náà yẹn mẹ́rin náà kẹ́ ọ You are wasting your time arụwa enekwa abụkọrọ mee ka ọ na-abịa ọrịa kwụ mọla duro ka anyị sọ ọwụwa na ọrịa kwụnye unu discover you are wasting you are chasing a fast retreating shadow. so danye bi defisiri nyono kuben da mu muslim kai ka ibnu qayyim mo ka ati diga na na no ko ni mutar ha ile non a kunyi ngulu di mutar ke de kunyi ngulu hadisi onin ega ya doko ni ne lo torin don na check ne la autor ona bu muslim don rorin don ona ma call and doko o oh, ini gozawatin ini zadul maad e ngana kindi zadul maad bi se mulim du jon dai ko dem na shon wonu se bi demi chiven mala kin shon wonu wa da hereven dijeri 4 o'clock itu mi na ajeba re call abu muslim ni call an ilu come on wanda ke wani haka jaje irishe so dai ya ce ke irin noyan dibin nukon zaman kacin gidi tuzon